أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الإثم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا لمن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى الحمد لله رب العالمين خلق الخلق لعبادته وطاعته أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ní fọ́nà ọba tó tiwá ní mùsùlùmí. alhamdulilayi. atọ́rọ àlékún ìkírọ́ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. lẹ́yìn tọ́nà bàrà bàmà jẹ́ kẹ̀ fún gbogbo wa. aláwọ̀ bá ní sàlékún kí anabi wa o. bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sàhábà rẹ̀. dákun kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam. níjọba ìkìyàmà sẹ́ni kò lè àgbàǹgbà bóun lè kan gbára kan àbíkó pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kún bí ẹbọ àtẹ́mi àtẹ́yìn ọlọ́mọdé àtọ́mù pàdé rẹ̀ o àbẹ́mbá tún máa kó níbi ọkàn tó máa kó níbi ìwà ọ̀gbẹ̀yẹ aláfọkànṣe ee ànífàákù lè àkọ́dí ọlọ́dàkùn lèmi àtẹ́yìn bẹ́ẹ̀ o àdéhùn tí a máa sọ yóò takùn tá a máa ṣe àbí tá a máa ṣe yóò máa takùn tá a máa sọ ọlọ́sọ wa ń bẹ́ẹ̀ o jẹ́ àmú gbogbo gbalawa ń tọ́ fáàní adúpẹ́ fún ọlọ́run atọ́rọ àlékún kí ọlọ́run atọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallama àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ ọlọ́run kẹ́ àwọn náà pẹ̀lú àtọ́kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallama lọ́jọ́ sí owó àbí ipò àbí agbára kan èyí ò lè pò ní kó wọn sọ pé òun afẹ́ fi gbára rẹ̀ kó bí ìyá ọlọ́run àfẹ́ńtọ́ bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó má kó bí ẹbọ ọlọ́run mọ́jà ṣẹbọ pàdé rẹ̀ àtẹ̀tọ́ bá pàdé ọlọ́run pẹ̀lú ọkọ̀ tó mọ́ fún bí wa ọ̀gbẹ̀yẹ aláfọkànṣe ọlọ́run sọ àbí eléyìí náà gbogbo àdáwò ti dé bẹ́ẹ̀dá tó fi jẹ́ pé níta mọ̀ sọ yọ ọmọ wa yàtọ̀ sí níta mọ̀ ṣe àbí níta mọ̀ ṣe yọ ọmọ yàtọ̀ sí níta mọ̀ sọ ọlọ́run àdáwò bẹ́ẹ̀ mọ̀ mọ̀ bá wa àájì àmú oore kan ní nílá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ àgbàbẹ̀ rí ní àná a ṣàlàyé díẹ̀ nípa sísìn Abubakar sí ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà sọ́bà ànábì dọ́gba àbí ọba dọ́gba àṣàlàyé lẹ́yìn bákan náà kí ni tọrọ mọ̀ bí ẹ Umaru sí inú yàrá wa Aisha yìí àṣàlàyé ẹ̀ ǹjẹ́ a rí àpẹẹrẹ tọ́jẹ́nẹ́sù láti ọ̀dọ̀ sọ ibùn nàbó wà tí ìpapọ̀ fi wà fún àmẹ́tẹ̀ẹ̀ta yìí níbi tí a jọ sọ̀káyìn àsàlàyé ẹ̀ bákan náà kí ló fà á tí usmanu tí wọn ò fi retí síbẹ̀ awuyewele wá lórí ẹ̀ àsàlàyé ẹ̀ irú awuyewele tó jáde nígbà tí wọ́n fún Hussein ọmọ mànàbí Hasan ọmọ mànàbí ní ìwọ́mu ní Madina tó kú tí wọ́n fẹ́ sin sínú yàrá tí wọ́n ti ànábì sí tí àwọn abàníwò máa yà yarí kí ni ẹ̀rí ó ń kálukú àwọn wo ní ọkù làgbàánu ọ̀sàbí ń jọ́nà lọ́hùn kí ni àfidá ti àṣàlàyé. tọ́ fani ní àná àwọn ọ̀nà lórí tó ní bá ti pẹ̀lú Abubakar bí ó ti kú láyé bí wọ́n ti sin sí ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam kí ni ìbádọ́gba tí ìbádọ́gba ń bẹ níbi sísin rẹ̀ pẹ̀lú ànábì fàlà àṣàlàyé ẹ̀ bákan náà bó ni àyàn ọ̀sẹ̀sẹ̀ húmọ́rù náà ti bẹ̀ àtàlàyé fáàlì bákan náà kí ló fà á tí ò jẹ́ kí wọ́n sin Usman síbẹ̀ ǹjẹ́ a rí ẹ̀rí kan tó wá padà fi hàn àwọn gbẹ̀yìn gbẹ̀ àjẹpé tó fàdé rí bẹ́ẹ̀ fáàlì àtàlàyé fáàlì lẹ́yìn náà a tún bọ̀rọ̀ débi tó ní bá ti pẹ̀lú bí wọ́n ti pa Hasan ọmọ ọmọ ànábì pẹ̀lú awuyewuye lórí pé wọ́n sin bẹ́ẹ̀ wọ́n ò sin bẹ́ẹ̀ fáàlì àtàlàyé lẹ́yìn náà. orí mẹ́sàlá àtọ̀pọ̀tàkì nígbà tí ànábì sọ wípé ẹ gbọ́dọ̀ kí òun sí sáré la ẹ má dojúkọ sáré kírun ẹ má kírun bí sáré bá wà níbo ìyá wọn ṣàfihà ń kírun nígbà ìyá rẹ ti di sáré. fún àní ìdájọ́ tí wọ́n ń bẹ́ńlẹ̀ nísìn òun ni pé ó ń ṣe ọlọ́run sọ́lọ́lá àlẹ́ ìwọ́sàlámà ó ní ẹ má kọjú síbi sáré máa kírun ẹ̀ẹ́dọ́ta náà mímọ́ wájú wá sin ànábì tí a sin Abubakar àti Umar sínú yàrá ìyàwó Aisha yìí fáà níbo ni ìyàwó aisha ti ń kírun lẹ́yìn ìgbà náà. àkọ́kọ́ ká tó lọ ọbẹ̀ yẹn a ní ìdí pàtàkì ká mọ ìtumọ̀ hujurọ́ọ̀tì bidomini jin wà hujurọ̀ bìkánì jin. fáà nítọ̀ ká tó lọ ọbẹ̀ ọ̀ àfi kí a mọ pàtàkì hujurọ̀ tó jẹ́ pé haabẹ̀ yóò máa gba rufua bákan náà hujurọ̀ tí jíìmù tí ọmọ gba dàmúre fáà ní ọ̀yẹ̀ká kọ́kọ́ mọ ìtumọ̀ eléyìí. حجرات حجرات حجرات حجرات نعم nínú èdè Lárúbáwá ó ní tí wọ́n ń pè hújúrọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí ẹ̀sìn dé èdè gba nǹkan lára ẹ̀sìn ọgbà mara níbẹ̀ nínú èdè Lárúbáwá hújúrọ̀ ó ní ẹyọ kan ṣùjúrọ́ọ̀tì oníjàmù rẹ̀ tàbí ṣújàrà. fánílẹ̀ èdè lágbáwá ṣújúrà ṣújúrọ́ọ̀tì ó ní ọ̀pọ̀ rẹ̀ tàbí kọ́ máa jẹ́ ṣújàrà. tí bá wá ní alẹ́ ṣújúrọ́ọ̀tì tí wọ́n sọ̀rọ̀ pa ṣújúrọ́ọ̀tì ṣújúrọ́ọ̀tì ṣújúrọ́ọ̀tì àwùlẹ̀ ṣújàrà táàrí nǹkan kan ṣáájú táàrí nǹkan sẹ́yìn ilé ànàbíyàn wí. fánílẹ̀ máa sọ̀rọ̀ pa méjèèjì yìí àárín nǹkan ṣáájú rẹ̀ àtìrí nǹkan míì lẹ́yìn rẹ̀ fáàlílé ànábì wọn sọ ohun. wàlìlẹ̀ ṣújúrò ti máa nìyá ní ti lọ́kọ̀ wọ́pútà bá sáwọn máa àdìn ṣújúrò náà lọ́rọ́ wá ìtumọ̀ méjì lónìí ẹ̀sìn wa gba méjèèjì náà mara. fáàlì àṣújúrò náà èdè lárúbáwá ìtumọ̀ méjì lónìí ṣùgbọ́n ẹ̀sìn gba méjèèjì náà mara. àkọ́kọ́ àlè ṣújúrò tù ó ní alimakanu awulibaitu alimutakọ̀bìlì sukina bìjẹ̀mí ìmọ̀nàfíìhì yusamma hujurọ ilé tá a kọ́ lódìdí ilé tá a kọ́ lódìdí tá a fẹ́ máa gbé bẹ̀ àti ń tá a kọ́ mọ̀ tí èè fúnlé yàrá pálọ̀ ẹsẹ̀ ẹ̀ta toilet kitchen ẹ̀kùlé tó ní gbogbo ẹ̀fẹ́ ìjọba mọ̀mọ́ ń pè ní hujurọ tó àyẹ̀ wọn máa ń pe táwí ní hujurọ ilé tá a kọ́ àti gbogbo nǹkan tí a kọ́ mọ̀ tí ó jẹ́ ọmọ ajáǹfààní fáà ni wọ́n máa ń pè gbogbo ẹ̀ pátápátá ní hujura. kílẹ̀ ni wa ọlọ́mọ alẹ́ sọ́nu suratul hujurat wípé inna alladhina yunadunaka min wara'il hujurat aktharuhum la yaqilun. ìtumọ̀ ayé yìí ó kó ẹni tí ń pe ànábì lẹ́yìn ìkùlé rẹ̀ ó kó o nú ẹtí ń pè ń ta sí ọ̀wọ́lé tí ó sùn mọ́nulé oko onú ẹtí ń pè lẹ́gbẹ̀ẹ́ lé oko onú ẹtí ń pè lẹ́bàánà àbáwọ̀nà oko onú ẹ ń bá wá ní wípé wọ́n lọ fi ànàbí ìyára ìyàwó rẹ̀ ni òun ni ọ̀ma ìdè lárúbáwá. tọ́ sáà nítọ̀ ntọ́lọ́ ń sọ bí ó ní pé ẹni tí ń pe ànábì ní ẹ̀kúlé oko onu ẹni tí ń pè lẹ́yìn òde oko onu ẹni tí ń pè lẹ́gbẹ̀ẹ́ ilé oko onu fáàní tá a bá wá rẹ́ nìkan tó wá ní à inú yàrá ànábì gan ni a ti lọ yọjú ní ẹni tí ń pe ànábì fáàní ń tọ́ ní ọmọ èdè lárúbáwá o. òjòrọ́sùn náà áyà yìí ó ní ìta kọ́ tá a pè nílé àti gbogbo ń tá a sọ máa kí lè ń fi dòdìdì nínú àyà ìfá ní òjòrọ́tì ọbẹ̀ òun náà ní ilé àti ń tá a so mọ́lé ilé ń fi jẹlé. ìtumọ̀ kan ni. fáàlì ìtumọ̀ kan nù. ìtumọ̀ kejì máa yóò ta ọdún gúrú fàdán yóò sá máa ṣojúrọ̀ ntí wọn bá mú ní gúrú fà wọn máa ń pè ní ṣojúrọ̀ kí làwọn ń pè ní gúrú fà. tọ́ fáàlì tí a bá mú gúrúfà wọ́n máa ń pè ní kí wọ́n là ń pè ní tá a tún pè èèyàn ní máa ṣe ní ìsìn ti kọ́lé tán ṣe yóò wà ìta yóò ní débi pé ẹni tí bá ń fún tójú ò bá ń rọ̀ yóò lè dúró abẹ́rẹ́ wọ́n gbé láti lé àwọn èèbò ṣùgbọ́n ànábì sallallahu alaihi wọ́n kọ mẹ́lẹ̀ àwọn ànábì náà ṣùgbọ́n ti ànábì igi ni wọ́n fi máa ṣe pílà rẹ̀ ewé orí rẹ̀ ni fi máa ṣe pẹpẹ rẹ̀ ilé tí wọ́n bà gbé àmà ni wọ́n fi kọ́yùn wọ́n mọ̀ wá kí ọ̀gẹ́gẹ́ bẹ ní ìjírọ̀. tọ́ tani tí ń òun níbi sí ẹni tí wọ́n ti tó wọ́n báyàn lálejò kó tó rí pín sílẹ̀ funfun tí ọ̀kọ̀ọ̀kọ́ dúró sí bóyá yóò rọ̀ ní àbí kan fáàní nù fáàní láyé ànábì sallallahu alaihi wasallama igi dàbínú wọn fi máa kọ òkùnwé ìsòpò rẹ̀ orí rẹ̀ tọ́jẹ́ pẹpẹ rẹ̀ wọ́n fi wọ̀wá dàbínú wọ́n fi tẹ̀ lórí fáàní ilé gangan sì ni àmọ́ wọ́n fi kọ́ òun ni wọ́n kọ́kọ́ jẹ́ ibi táwọn èèyàn kọ̀ dé sí kan tó lé. ìjà wáyà wọn nù sùúrù tó jẹ́ àmọ̀ wípé fíjúrọ̀ yàtọ̀ sí gbogbo ilé. fani ìjà ìjà rí àwọn ẹ̀rí tó fi hàn wáyé pé fíjúrọ̀ ó yàtọ̀ sí gbogbo ilé nínú ìtumọ̀. ìmáàmù wa Abu Dawud rahimahullahu ta'ala fi sunan nínú àdìsí ìyàwó Aisha radiyallahu ta'ala anha àwọ̀dọ́à ìyàwó Aisha ni. كان رسول الله صلى الله عليه وسلم yusalli fil hujurati wa ana fil bayti fayafsilu ani shafi wal witri bi taslimi yusmi'nahu anu sasra man kírun ní hujuro gba mi èmi ó sì wà nu ilé kódà tó bá shafi àti witri ìmọ̀ ń fi sálámà ya àwọn méjèèjì ọ̀tọ̀ yóò kì méjì kan yóò sálámà yóò kì kan yóò sálámà ṣùgbọ́n ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ kọ́dà bá ti bá ń sálámà yìí yùsùmìrìnáwù àwa tá à ń bẹ hmm. ní olé ni àdìsí ìyàwó Aisha a máa kí a máa ti náfìlà ní ojúrọ ṣáfà àti wítìrì tó wá jẹ́ pé àwọn àwọn sì máa ń bẹnu lé ń tà wọn tó wà ní yóò wá sí ìyàtọ̀ láàrin ṣáfà àti wítìrì pẹ̀lú kọ́sálámà lórí rákà méjì yóò wá títún kẹyọkàn yóò wá tún wá sálámà lórí rákà kan fáàní àwọn àìsàn sọ pé àwa tá à ti bẹnu lé ohun ànábì àmọ́ dọ́dọ̀ wà tí ó àgbọ̀ sálámà rẹ̀. bákan náà àdìsí abúlábìnrin Abbas رضي الله تعالى عنه وارضاهما قل كانت قراءة رسول الله صلى الله عليه وسلم ربما يسمعها من في الحجرة وهو في البيت arúgbà sáà ń gbà míì tí bá ń yẹn náà láti bá ti ń pé àwọn ará àta ibi ọ̀rọ̀ náà tí a lè wọ̀ ìyá táwọn ẹbí ọ yẹra fáwọn tí ọ̀nà rí mọ ìyẹn bílà ní fojúrọ̀ yẹn ṣùgbọ́n àti òun lè dé ju bí wújúrọ̀ lọ ni àbúrò bá sọ pé ẹni tí máa ń sì ń bẹ ní wújúrọ̀ mọ̀ ẹ̀kọ́ pàdé bí ìyẹn bílà lọ ní olé kápá ẹgbẹ́ wújúrọ̀ ni yàrá ni kí á yàtọ̀. Ah, tó fáàní ẹ̀rí mi ò ní àdéhìí eléyìí tí oṣù ọlọ́run sallallahu alaihi wa sallama a máa ti náà fi lànà léngbà mi tọ́jọ́ pé ohun rẹ̀ yóò máa dé ọ̀dọ̀ àwọn tí wọ́n wà ní hujura fáàní tó bá wá jẹ́ pé hujura náà ló túmọ̀ inú yàrá ni à ń jẹ́ pé kò ní sáǹfààní bí kọjá pé ibi táwọn èèyàn ò dédé nínú ilé táwọn lè dúró mẹ́wọ̀n tí wọ́n fi wá ń gbóhùn ànábì sallallahu alaihi wa sallam láti ìdáhùn. káwá tó rí jìnnà tí ẹ bá ń lẹ́yìn ìgbà tí ẹ ti fi àbíkọ̀ sílẹ̀ nínú yàrá ìyàwó Aisha ìyàwó Aisha máa ń kírun ní hujura tọ́ wọ́n ní fáàní ká tó rí jìnnà tí wọ́n bá wá sọ pé nígbà lẹ́yìn ìgbà tí wọ́n sì ànábì sínú yàrá ìyàwó Aisha lẹ́yìn rẹ̀ ànábì ìyàwó Aisha a máa kírun ní hujurọ. ìwé láwọn àgbọ̀ ìlú méjèèjì. Naam. Anakum Allah. Naam. Ìlmánà àtàní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì láàgbọ̀ ẹnìkan kò tó yéwu ẹnìkan lóhun tó fẹ́ sí òǹtò òǹfà lè kún un. ẹ jẹ́ ká tó wà lọ sínú olùwáyà yàwá ìṣàfara wọn tí ibnu sáàdì gbà wà fi tọ̀bàkọ́t tọ̀bàkọ́t ibnu sáàdì mujalladu kan bẹ mẹ́sàn-án ni ìkan bẹ méjìlá ni. ibnu sáàdì fi tọ̀bàkọ́t bí isnadin sọ̀háwùlà aláma albani rahimahullahu ta'ala. ìyàwó aisha ó ní lẹ́yìn ìgbà tí sátán sínú létán àti àbákiri kọ́sàmẹ́tì alùgúrúfà kìsìmẹ́yìn ìyàpín gúrúfà sí méjì pẹ̀lú kíni pẹ̀lú kí wọ́n bá wọn máa há ìsì wọ́n bá wọn fẹ́ǹsì síbi sàárè wà síbi tó kù táwọn máa sùn nígbà tí wọ́n ànábì sallallahu alaihi wasallam sínú ilé tán ah, wọ́n wá mọ wọ́n mọ ògiri síbi sàárè wa àti ibi tó ṣẹ́kù tí ìyàwó Aisha wà ibẹ̀ ni àwọn ń lò sí. ṣùgbọ́n ìyàwó Aisha tí wọ́n bá ní àájà láti gbọ́ nínú ilé tàbí wọ́n lọ sọ́nà bí sàárè wáyé wọ́n máa lọ ọbẹ̀ fúdùlùn wọ́n máa lọ ọbẹ̀ fúdùlùn tí wọ́n sọ wípé imra'atun fúdùlùn ìṣúná méjì lónìí. idha kanat al-mar'a fi thiyab mihnatiha taqulu al-arab hiya imra'atun fúdùlùn tí obìnrin bá wọṣọ táwọn obìnrin fi máa ṣiṣẹ́ nù lé sọ́rùn ẹ̀rọ pé obìnrin fi máa ṣiṣẹ́ nù lé kì sábà jẹ́ long sleeve torí pé wọ́n ní ìdí wọ́n fa ìfabọ́ ni wọ́n fẹ́ fọṣọ ni ó ní bí kóbìnrin ọwọ́ aṣọ kọ̀lápá kó sì di aṣọ bí aṣọ gan tàbí kí wọ́n wọṣọ tó lè fi bí ẹsẹ̀ wọn lẹ̀ fi ọrùn wọn lẹ̀ tí wọ́n bá wà lólé a máa tún máa bákan náà tóbìnrin bá dáṣọ ẹyọ kan wò kọ̀wọ́n kẹtẹ́lẹ̀ ọwọ́ àwọ̀ ẹ̀ṣọ ẹyọ kan nígàrí wọ́n máa sọ pé ìmúra àtúnfúdùlónìí fàndédé lárúbáwá eh, fúdúlù tí a bá gbọ́ obìnrin bẹ́ẹ̀ wọ́n ní pé ìtumọ̀ méjì ní ìtumọ̀ ìtumọ̀ àkọ́kọ́ òun ni kóbìnrin ó wọ aṣọ tó jẹ́ pé eh, nígbà tí ń ṣiṣẹ́ nù lé kọ̀lápá ọwọ́ torí pé ó bùkátà sí pé kó firi fáàdì ọ̀kan nù fáàdì wọn àti tó máa pé obìnrin bẹ́ẹ̀ tó bá jẹ́ pé obìnrin aṣọ ẹyọ kan lọ́wọ́ kì í ṣe pọ́kàn ń bẹ tọ́wọ́ sísàlẹ̀ tọ́wọ́ wọ̀nyẹn lórí ntí ó tún mú kílíà dáadáa onímọ̀já àfi qisatu Salim mọ́lá Abi Hudayfa ìyàwó Abu Salim ìyàwó Abu Hudayfa ọlọ́ba ní sọ̀rọ̀ sálàmù jọkàn Salimu yìí ìṣesí tí bẹ́rù lọ́rọ́ wá nígbà tí wọ́n mọ̀ tàbá ń ná ọmọ tí wọ́n bá ra ẹ̀rú tó bá wù wọ́n wọ́n sọ̀dọ̀ mọ́ gẹ́gẹ́ àti náà ṣe pẹ̀lú Zayd ibn Haritha Zayd ibn Haritha àti àfi ń pè ní Zayd ibn Muhammad zeribun muhammad sáwọn kí sáwọn òtó dé gbogbo rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ Abu Hudhaifa iná ó náà wá láìkì sáálímù ọ láìkì ẹ̀ débi pé ọmọ àbúrò rẹ̀ ló gbé ti li abaihim aqsatu inda Allah gbogbo bá ti lọ́mọ báyìí tó ti tàbá ń rẹ̀ tó di àdọ́pì ẹ̀ kọ́ máa dọ́mọ tẹ́ẹ̀bà mọ̀ àmú ọkọ̀ àbá ọmọ ẹ̀sìn àlọ́mọ ìyá inú ẹ̀sìn wọ́n èé sọ ọmọ yín máa o nígbà àwọn òrìṣì kankan bí wọ́n ló tí èso ló bí àmọ́ yóò mọ̀ wọlé tọ̀ wọn wọ́n da gbogbo ìsẹ̀mí ọmọ pọ̀ mọ́ wọn débi pọ́ gan tí èbá ti pẹ́ bá sọ létí rẹ̀ ó lè ní a ti ń gbà fani ń ṣe sí alábáwá ṣáájú kọ́lọ̀ wọn a máa sọ jẹ́ pé ẹrú tí wọ́n bá rà wọn a máa wọn a máa sọ́dọ̀ ma tọ́jọ́ pé wọn ò ní jí ọ́fẹ́ mà gbóhùn gan ìsọ ma wọn fáàní irú rẹ̀ ní ti àbúrò dáìfàì ẹrú rẹ̀ ti ṣe sálímù yìí kódà bí ó fẹ́ràn rẹ̀ dé ọmọ ọmọ àbúrò rẹ̀ ló tún fún gẹ́gẹ́ bí kò fi ṣe ìyàwó fáàní irú ẹ̀ náà ní tànàbí wa sallallahu alaihi wa sallama èyí tó sọ ṣẹ́ẹ̀dì ọmọ àríṣà tó sọdọ̀mọ rẹ̀ kọ́lọ́hún ó bàbá wọn ọmọ ìyá yín ní ẹ̀sìn ni ẹ máa pè wọ́n fáàlì ìṣesí alárúbáwá nù ṣáájú. kìí ṣe ìṣesí alárúbáwá nìkan ìṣesí àwọn èèyàn tipẹ́tipẹ́ ni nítorí pé lọ́fàǹtì azizu misrọ̀ ti ń sọ fún ìyàwó rẹ̀ wípé yusufu yìí ọlọ́nkà tì sí àní o ọmọ yìí rẹwà kọjá akọ́wá jẹ́rú nù lé wa jẹ́ àyà sọ́dọ̀ mọ́. fáàlì dọ̀ ìṣesí lárúbáwá nìkan kọ́ ìṣesí àwọn èèyàn tipẹ́tipẹ́ ni fáàní azizu misra ẹ náà ló fà á nígbà alẹ́bí yusuf tó dọ́dọ̀ wọn pẹ̀lú ọ̀nà bó ṣe rìn ó pé ìyàwó rẹ̀ kalẹ̀ pé sórí ọmọ yìí tó ń wé kásọ̀dọ̀ mọ́. bákan náà ìyàwó fúlọ́rọ̀ náà fi rú ẹ̀ lọ́kọ rẹ̀ wípé ìrẹ̀ fúlọ́rọ̀ náà kúrò tó àyìn ní wàlàk ọmọ tí ẹ gbé wáyé látàkùtù lù ẹ mọ̀ pa ọmọ yìí ó rí pọ́ ọmọ yìí fáyìí Àṣà àyànfàànà àwọn àtàkìtàwó wà dáadáa. Níjọ́ náà lọ́ọ̀ ló ti jẹ́ pé gbogbo nǹkan tó bá kọ́kọ́ yọjú sẹ̀dá láyé, àbàtọ́ bá bọ́ọ̀lù ọ̀ǹda lórí ẹ̀rọ òfin bá lù. Ìyá yìí yìí ó sì á ọmọ olóríire lọmọ yìí á jèrè lára ọmọ yìí kí lọ́nà ní òfò ní wọ́n lórí ẹ̀yìn olè jèrè kù sí tọ́pọ̀ pẹ̀lú mi ní ìlè lórí ẹ̀. fáànítọ̀ náà ni iná ni ìyàwó fẹ́ràn sọ nígbà tí ó ṣe pé wọ́n gbé ànábì Mùsá nú àpótí pé à ah, ọmọ tó ń wo ọmọ òkun yìí ọmọ yìí ó wúlò fún ayọ́ aláǹfààní kódà ah, sọ́dọ̀ ọmọ kíni fi ah, fún wa nígbà tí fáà ní gbogbo tí ó bá tẹ̀lẹ̀ sí níta èèyàn bá kọ́ fi pàdé rẹ̀ fi bá yẹn lo ìyàwó fíráúnà ọ̀tàrẹ̀ ẹ̀dọ́mà àlìjẹ́nà fíráúnà ọ̀tàrẹ̀ ẹ̀dọ́mà náà. fáà ni ó sì rí bẹ́ẹ̀ fún kálukú tí kálukú tọrọ oríire tẹ́lẹ̀ ìtọrọ orí. ní tí kálukú tọrọ ìyàwó tọrọ oríire orí látara ọmọ anábì musa yìí kan náà ni ọkọ tọrọ orí ibú ó sì rí dàkejì ọlọ́run sọ wá ń bẹ̀ o. mẹ́rin mẹ́rin ẹ̀ ń tẹ́ pé ti ń dàrá mù ní sẹ̀mí ní tọ́fẹ́nu ẹ̀ sọ náà ni. fáà ni mẹ́rin mẹ́rin ẹ̀ ń tẹ́ pé ti ń dàrá mù ní sẹ̀mí ní tọ́fẹ́nu ẹ̀ sọ ni. iṣẹ́ wo la wá rí ṣe ẹbí ká má jẹ́ òkàlẹ̀ ni ṣé ṣe lé ẹ̀ṣẹ́ wo làwọn rí ṣe kákan mọ́ ìjókòó fún ẹ wọn ni gbọ́ pé wọ́n ti fún fún yín sẹ́kàn gbé ẹ̀ṣẹ́ wo ni wọ́n ní ẹ̀ àbáwọn ìta ìjókòó kámọ̀ ìjókòó kalẹ̀ ni ìṣẹ̀lẹ̀ pé òsín kankan mẹ́ kò sóore ń bẹ́ẹ̀. ọjà òun náà là lọ ká lọ fún yà ń lọ náà kọ́dà fọ́lẹ́rán náà gbọ́dọ̀ wà ní ìsìn. fàárẹ̀ lómi ìbẹ̀rù gbàgbà ẹ ti ń lọ ọjà nú eti kú ọjà ẹ ti ń lọ nú ọjà ó ní ìrago tó ń sẹ́ jáde wọn ni ọjà wọn ní ìsìn ti táwọn látàárọ̀ ni bẹ́ẹ̀ wọ́n bá ti máa fọ́ọ́lẹ́rán. sùkú wo ni jẹ́ ń kọ́ bẹ̀rẹ̀ sí òye mi ṣùgbọ́n wọ́n bá mi gẹ̀. sùkúù tẹ wá pé gbogbo kò sí nǹkan kan bẹ́ẹ̀ ń yí ise lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ gẹ̀rígẹ̀rí ló wọ́n padà sí. kí ni ẹbí di ti màrún kí nǹkan kan kí ni ẹyẹ rẹ jó elekere máa ilé kéwú kí a ní ìfẹ́ lẹ́tọ̀ọ́ fẹ́ dà fáà pẹ̀lú ibi tó bàjẹ́ ni ibi kọ́ ọkà máa dáadáa tó wọ́n mọ̀ ẹ̀kírun ni ẹgbẹ́ sí nǹkan kò sórí kankan mi dáhùn sí káwọn náà kàn sọ pé àwọn ń pìtà pàǹgbà bẹ̀ lọ ni lẹ́yìn bá ti gbọ́ pé ń lọ sí nǹkan míì. ẹ wo ọmọ sọmọ nìyẹn fẹ́ bí mọ́ ní ìdíbà ìyàwó dáa ṣáàṣì sákàrà nìkan máa bá ní dáná oúnjẹ náà ní ìyàwó kí báà ní ti kálukú ń fẹnu sọ ní rí o ẹnàpá wọn tẹ ẹlẹgbẹ ìyàwó wo ni ẹ olójú èso mẹ́rin kọmọ bóun bomi léwẹ fún ọmọ kọmọ bóun dáná ni fáà ní kò sì lè sí kankan bẹ́ẹ̀ kò ní yọ. kátà gbà wọn kí ọmọ sọ bọ eléwo lọ àlẹ àpàyàn ọmọ tí èsà lọ lókùnkùn bàbá ọlọmọ fáyà àpótẹ ah, lẹ́mọ̀ kan tẹ̀lé ní ọgbẹ́ máa hàn ọgbẹ́ máa bá nípa ẹ̀ ayé ti dá ayé ayé ti dòwò díkejì àwọn ọmọ òní wọn àkúrà ni eh, kákan máa rí aránsẹ́ wọn máa najú pé wọn káwọn èèyàn aráwọ̀ èèyàn bá lé bẹ́ẹ̀ bá wà wálé fáà bá wọn. àwọn àbúrò almusiba wàtàwákùl fitna sababu lùkúrìhà kéèyàn máa bọ́lọ̀ ń lò pẹ̀lú kọ́ máa dábàá pàbùrú ọ̀tẹ̀lẹ̀ sábàbí títẹ̀lẹ̀ àbúrú náà ni bọ́ ọba fẹ́ yáwó lẹ́yọ èèyàn ebọ́lọ̀ náà fara ní ọdún yáwó lọ rẹ̀ tọrọ rẹ̀ ọba ti lọ síréètì tọ́ ọba yáwó ọ̀ kábàámọ̀ pé ẹ wo kùsùn àti mi wá yá ìlú fún ọ̀dà padà náà ní pọ́blẹ́mù mẹ́nu ẹ mọ ìyàwó ma o mọ ìyàwó ma o bọ́ fẹ́ yọ lóhun torí ọlọ́nkọ yọ lówó ìwọ́n mọ̀

nídìí nǹkan a nìkẹ́ bí èlò kan báyìí lọ́wọ́ tó ah, ah, ah, eh, tọ́ ní tẹ́ wá béèrè fún yìí tọ́ owó ìmẹ́lẹ̀ ṣùgbọ́n níjẹ́ olè lẹ́ẹ̀dá padà náà ọ̀sẹ̀ tí ń bọ̀ dájú pé ẹ̀dá padà àwọn tí a ti wọn ti kò sí kankan sábàbí tí ẹlẹ́tọ̀rọ̀ obìnrin tẹ́ fẹ́ fẹ́ bì kan ní pé ah, ẹ̀. jọba ń dàbí ìdíra wa ni. fani dàbí ìdíra wa lọ́pọ̀ yìí o. èèyàn wá gbọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ ó ṣe di pé àwọn èèyàn ló mọ̀nà rẹ̀ ọ̀bẹ fún mẹ́rin ipò ọ̀sọ̀tọ̀ lọ́nìí ẹ̀ mi ò fẹ́ fásitì kò ní sọ fún mọ́ gbogbo ọjà fún mẹ́rin kò sí èyí tó lò. kí n tiẹ̀ di eléyìí. wọ́n wá gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ àti alóde wá bí ogún ọdún tó ń ti ń bá èèyàn mọ̀nà sí wọn lóore ẹni tẹ́ ẹ náà kọ̀dájú pẹ́ lò ṣé bí ànábì wọn ní yorùjí wuli fáálù kéèyàn máa fi ti ń sẹlẹ̀ máa kan dáadáa máa dábàá rè ìṣesí ànábì ni. wọn ṣùgbọ́n bí irú yìí kọ́ hmm. ẹ̀yin ẹ̀ rí dá padà sẹ́rẹ́ àti ọ̀dá padà kìí bọ́lá òjò wọ́dà padà kí ni wọ́n ní bẹ́ẹ̀ náà wọ́n ní o insha allah ló sì ràn yín lọ́wọ́ àti yóò sì burú jẹ́ fẹ́ sí àti yóò sì ní tú ọkọ́ tó bò èèyàn rí ní ìbá. fáadé èèyàn rí ní máa ń pé ah ǹjẹ́ wá ọkẹ́ ọ̀dà ǹjẹ́ wá wá ọ̀dà mo ti bò pé mo ti dààmú rẹ ọkà pé ènìyàn yẹn lówó mọ́ ṣùgbọ́n tẹ́ wá bá wà ẹ ṣáàlù ẹ̀yìn ẹ̀rọ ìdápadà àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a yá pé èrè ìdápadà ṣùgbọ́n fẹ̀ẹ́nú náà ni ẹ ṣe ṣùgbọ́n dábí lójú pé yóò rí ìdápadà. ìwà ìwà ìgan ẹlòmíì fi ń bọ́nà ọba lò tọ́rọ̀ rẹ̀ òfin ju bó ṣe lọ pé pé àti ẹ̀rí lásán ah, mo mo kàn kíkẹ́ ṣe tí mò ń bẹ́ẹ̀ fáàní irú ìwà yìí lẹ́lùmí náà fi ń bọ́ lọ́nà lópa bàbá mọ́jì àmọ̀rí lásùbà ah, ẹ̀ ń ẹ̀yìn ló ń lọ dúró sí ni a máa jẹ́ pé mọ́sáàsì gan ló ń fẹ́ wá ni èmi pé nǹkan tó ń lé lọ́dọ̀ ọlọ́run bàbá ti ṣe é fi dáa wọn ò ẹ̀rí wọn máa. táwọn ọdún tí mo máa ń gbà mo rí bí wọ́n jẹ o èmi ò lè tó bá wọn. ẹ̀rí tó ń gbà wẹ̀ gbà èmi oúnjẹ bẹ́ẹ̀ lé ní ọ̀rọ̀ tó ń kọ̀ọ̀kọ̀ gbẹ́pọ̀n o musulmi ma bọlọ ba dùn. fani musulmi bọlọ ń lò báwọn. kí n lọ patikiri aw méje. fani lọ patikiri kí fáyín sí nǹkan kan bẹ́tọ́ náà ò lè ṣe ní. ee tí ẹ tí ìwà àdáwọlé tó o ti fọ́ bá ayé gan. ee tí ìdáwọlé tó o fi bu pẹtrol tó ti tó o fi sáná sí i. àná ìdá abudu ìbí náà la tún tún padà ọlọ́ni tẹ́rù mi bá rò sí mi nínú ìsàyè. fáyín ọlọ́ni tẹ́rù mi bá rò sí lòun ìsàyè rẹ̀ èyí tí ìṣe dáná oúnjẹ èyí tí oúnjẹ ìjìnà lórí iná o ti fi pọ́ẹ́sì sí i. ṣe bí wà ní tìkáàbù ìsìkáàbù tẹ̀lé ń gbà àwọn jẹ́ pé òun torí ọlọ́run wá bí ni àwọn ń pèsè ní kánmọ̀mọ́ ilé òun káàkiri àdúgbò wọn wọn àforí pamọ́ ni ebe ẹ̀rí fún pàtẹ́ sí. ààrẹkùnmọ̀lá ààrẹkùnmọ̀lá. ìtọ́ta ti fira náà nìyẹn o. fáàlì ìtọ́ta ti fira náà nù. níjọ́ ìyàwó àlímọ̀ ọgbà nàbìkí lè gbà. fanijọ sí yàrá àyèmọ gba ànábì tọ kí lè gbà. wọ́n gbogbo àwọn obìnrin tí wọ́n bá ti gbọ́ pé ọmọ táwọn fẹ́ tọ́jú ìkòlù bàbá mọ́wé sáré sí. tó a ti torí pé gbogbo àwọn obìnrin tí a bá ti gbọ́ pé ọmọ tí a fẹ́ gbà tọ́ yìí kò ní bàbá máa kò ní sáré sí i. a bá ti fún ẹ gbogbo àti bàbá ọmọ bá tún wá náà nǹkan tó tún máa yọ. torí pé gbogbo àdéhùn tí a bá ti fún ọ tí wọ́n fún wa gbogbo àti bàbá ọmọ bá ń wá à ń máa pe nǹkan ọmọ jáde. ní àwọn agbọmọ orúkọ gbogbo ẹbí ní ìsìn wọn lè panupọ̀ fún ọmọ dáwọ́ ń kan nígbà ẹ ti tẹ̀sí fún ní oṣù ẹ̀mọ̀ pé kápẹ́ wọlẹ́rù mẹ́ndì ẹrù ẹ̀ yọ yàtọ̀ sí gbogbo kọ́dà babalágbádá ní kíkìtì ẹ̀rẹ́dìsìn kí wọ́n kàn promise ẹni kankan wà pọ̀ látọ̀ ṣé láì sí ìrújú owó ni ọmọ wa ra àwọn èyí tí ọmọ jẹ bí asọmọgbè. wo ah. ìfẹ́ gbà. fani wo ìfẹ́ gbà ń bọ̀ jẹ́ pọ́ gbogbo ẹbí ló mọ́ ọmọ ìwá ọmọ òrukàn ni. àgbẹ̀ sígbà tó yẹ pé wọ́n ń jẹ olówó oṣù méjì mẹ́ta lórí ọmọ tó ń tọ́ sí láwà pé ẹnìkan ó lè tí ó jẹ wà fún nílé. ẹ wá wo ìbànújẹ́ tó bá gbogbo àdúrà àwọn tọmọtọmọ tó ànábì lẹ Mẹ́kà náà lọ. fani ẹ wá gbogbo ìbànújẹ́ tó bá gbogbo tọmọtọmọ tí ẹ yí ànábì lẹ torí pé kò sí bàbá táàrò pé nǹkan máa jáde látọ̀. ẹ wá wo ìrè gbére bá halima sàdíyà. falẹ̀ wá oríire láyé láyé láyé tó bá halima sàdíyà tó gba ànábì tọ́ sallallahu alaihi wasallam. ẹ̀jẹ̀ ìbàlú àwọn àtọ́lọ́hún kó pure. fani ẹ̀jẹ̀ kí ìbàlú àwọn àtọ́lọ́hún kó kọ́kọ́ dámọ́ra. èkó níbi àdúrà tí ń ṣe tọ́lọ̀ ti sọ pé òun ní gbà nígbà tí èyí kó di àdúrà tọ́lọ́ tí lóun ní gbà bóòlù ṣe rán mẹ́lẹ̀ ọlọ́run bóòlù ti bọ́lọ̀ lóbi àdúrà gan ìmọ̀tì. ìjọba ìdílé àdúrà ti ṣe òun dáadáa àjẹkú àdúgbò àbùjú gbogbogbò tẹ́sọ ìlọ kò jù bá náà lọ àwọn àjẹ́ àdúgbò wa máa tó lọ́sàn án wọ́n sọ fún ọkọ́ lọ́sọ bí ọ̀sọ̀ nǹkan. wọ́n lọ́lọ́ ní ọjọ́ nǹkan. Ah, ah, ah, bá náà lọ sí ma. àbá sàmà lẹ́kún màlímù gbogbo tí mo sọ láàrin thirty minutes ìṣèkínní ìdẹ́rẹ́bì mẹ́ta mọ̀ ni tẹ̀rí ntẹ́ fẹ́ fẹ́ fún àyè bí pẹ̀ta òun ti ṣe sáwọ́ntì rẹ̀ gan pé kò tí ì ṣe òun rò pé kó kun kan ni ah, kò ní kútúbà torí dàbí. ṣùgbọ́n ẹ tí ì rí rìnà ìkẹ́lẹ́ ní ètò ọ̀pàdé yìí kó sì bẹ̀ pé ẹjọ́ ẹ máa bó ń bẹ náà kó wọn mọ́kùnrin tó wà. náà gbà tó a lè bẹ́ẹ̀ tí ìrìnà pàdé ẹlẹ́mìí èṣù tí wọ́n máa sọ fún yín pé ẹ dákun ẹ bóun sọ fọlọ́run kọ́mọ́jọ́ òkú sórí tó ń wà yìí bẹ́ẹ̀ bá dúró déédéé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. fáwọn ibi yẹn bá dúró déédéé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àìdúró déédéé ní ń dà wá láàmú. àìdúró déédéé ní ń dà ìlàyé kẹ́hìfà òfin máa bí kọ́lí ìlàyé kẹ́hìfà òfin máa bí kọ́lí ìlàyé kẹ́hìfà òfin máa bí sọ́dírí. ìlàyé kẹ́hìfà òfin máa bí sọ́dírí. وأنت إلي أقرب من وريدي وأنت إلي أقرب من وريدي وأنت إلي أقرب من وريدي وأنت إلي أقرب من وريدي مددت يدي إليك فلا تكلني مددت يدي لغيرك من قريب أو بعيد لغيرك من قريب أو بعيد لغيرك من قريب أو بعيد إلهي يوفي فيما بصدري إلهي كيف أخفي ما بقلبي ní ọba àtú èyí tó wà láàrin èmi àti ẹ náà sì méjì wọ̀ náà mọ̀. kẹfà ọkùn fi máa bẹ sọdẹrẹ ìlàyí kẹfà ọkùn fi máa bẹ sọdẹrẹ. yàrá yẹn lọ wọn àwùjọ tó ń kálukú fojú ìmánì wura wọn tí mò ń dọ́gbọ́n dákẹ́ tí ní wọn bá kò mọ láìsí owó. ìlàyí kẹfà ọkùn fi máa bẹ sọdẹrẹ. وأنت إلي أقرب من وريد وأنت إلي أقرب من وريد مددت يدي إليك فلا تكلني مددت يدي إليك فلا تكلني ọwọ́ méjèèjì ọ̀dọ̀ rẹ̀ mọ́tẹ́sí má pa mí tì. màdàdà tó yá sí ilé. to a gbogbo dúkìá yìí kí ni ọ̀nà dúkìá ọlọ́run ọwá lóhùn wẹ́yọ̀nù ayé ẹ̀yọ̀nù ṣé ẹ̀gbọ́n tí ọ̀bẹ àdébí sọ bábá náà bá sí i lọ́bẹ̀ jẹ́ ó ní james ọ̀dọ́fọ̀ ìyàgò láà ẹni wọn àlémù kàkẹ́lìmá ń fi àwọn gbólóhùn kan mọ̀ lónìí ọlọ́run ó sì fi sí ọlọ́nfààní ọ̀sẹ̀ mẹ́rẹ̀ dé ìjáde láyé tó o ti lé o ti di mùsùlùmí o ti di alágbára o sókú tó lè borí ẹ̀ mọ́. Hmm ìlàhí ah, ah, ok oúnjẹ ah, ọlọ́run sọ́lọ́ àtàwọn ni àrí abdullahi ibn abbas wọn kọ ní kankan ní tí mo fẹ́ wá ń kọ yìí yóò ṣe ọ́ láǹfààní gbáà bọ́ọ̀ bá ti ní o ti ní nǹkan ńlá lọ́dọ̀ ọlọ́run. jẹ́mọ́ ẹ̀wọ̀ àdìsí náà ìfàbílà ìyàtọ̀ ìwọ máa sọ́wọ́ ọlọ́run wájú òkú ẹ̀kọ́ náà ọlọ́run máa sọ́wọ́ náà. ìwọ máa sọ ìwọ ọlọ́run wájú òkú lẹ̀ báwọn fọlọ́run ọlọ́run ó máa sọ̀wọ́ náà tí rẹ̀ ń tiẹ́ parọ́ ma tẹ́ bí ẹ ti parọ́ ti sunkún sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run sì ń dojú tẹ̀ tiẹ́ paroma. ma. fáàní tẹ́ ẹ ti rẹ̀ ń tiẹ́ parọ́ ma tọ́jọ́ pé bí ẹ ti parọ́ ma wọn ò kú ń bẹ̀ àtọ́ parọ́ ma òun tiẹ́ parọ́ ma àti ẹ̀ ń gbọ́ wọn ò kú ń bẹ̀ tọ́rọ̀ sí dojú tẹ̀ àtọ́ parọ́ ma. ìfẹ́bìlá àtẹ̀jọ́ òtújà ìwọ sọ́wọ́ ọlọ́run gbogbo ọlọ́run wájú ọ̀dá yìí. wọ́n máa sọ́wọ́ ọlọ́run gbogbo ọlọ́run wájú ẹ̀ báyìí. wáyé dáhà alita fasalila tó o bá fẹ́ tọrọ nǹkan tó rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bí tí ó gbégbà ṣùgbọ́n olùkó fèsì. tọ́ bá fẹ́ tọrọ nǹkan ọ̀dọ́rọ̀ lè ti máa tọrọ torí òun lọ́mọ bí tí ó gbégbà. wọ́n ìdá

ka mẹ́wàá nù wọn tí ń gbé jí arò inú igbó lé ń gbé tí n ti bá lọ rẹ̀ ní gbé nù igbó. bá ọmọ ẹni ọba àwọn èèyàn sóògùn yìí kó ohun tí ẹ ti lọ sóògùn lọ́dọ̀ wọn kó ka mẹ́wàá nù wọn tọ́jà pé ibi tí wọ́n gbé banana island. mẹ̀jẹ̀ tó yẹ di ilẹ̀ ìka بدت يدي إليك ولا تكلني لغيرك من قريب أو بعيد لغيرك من قريب أو بعيد gbogbo ayé ìwọ̀n ìbá àkójọ àlà ayé àǹfààrú kàbíṣe ṣùgbọ́n tí wọ́n fẹ́ tẹ̀lé wípé wọ́n fẹ́ fi ọjọba wọ́n fi ọ́ sí máàmù wọ́n fi ọ́ sọ lórí kan wọ́n gbé agbára àdúlé ọlọ́ lámì àǹfààní kan ìlẹ̀ bìṣẹ́ nǹkan kàtàbà ọlọ́run lẹ́kì gbogbo bí wọ́n ti nífẹ̀ẹ́ rẹ tó wọn ò lè ṣe nǹkan kan fún ọ jẹ̀mọ́ ẹ tún sọ rúùbò tó tó jọ rúùbò Abíọ́lá Nàìjíríà náà sọ wá jókòó mẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀fẹ́ fún wọn láwọn òfin sámà oṣù ọlọ́run sallallahu alaihi wa sallama ọwọ́ ní gbogbo ayé bá péjọ wọn náà fẹ́ tí ó láǹfààní kan wọn fẹ́ fi ọjọba wọn fẹ́ fi jogúnmẹ́nà wọn fẹ́ fi ọjẹ ìmáàmù mọ́sálásí àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń pò ńláńlá. fáà ní àbí ẹsẹ̀ kójọ tí wọ́n pọ̀ yìí ọlọ́run ní ẹsẹ̀ kójọ àlẹ́bí ní bí ẹsẹ̀ kójọ tí wọ́n pọ̀ yìí fáànitọ ẹ̀jẹ̀ àwò ìbò rọ́dà bíi ìbò Abíọ́lá tó ń ti bẹ́ẹ̀ àwọn ayé ní àwọn fẹ́ kọ́ wà bẹ́ẹ̀ ọba tó ní sọ pé rárá o. jẹ̀mọ́ ìdùnnú tí máa ń mọ́mí dà lójú èèyàn ádámà àwa amóríire tí wọ́n fi lọ ọ̀yà tó gbé ẹkún kápọ́ bá rọrùn rẹ̀ tẹ́lẹ̀ ibi ẹkún kí ó ti bẹ̀rẹ̀ fáwọn ibi ìdùnnú tí máa ń mú mi jáde lójú ẹ̀dá ẹ̀dá mà ẹ̀ dáadáa tí wọ́n á rò rò nìkan tí wọ́n fi lọ tó wá bu ẹkún fáwọn tó bá rò rò dáadáa tẹ́lẹ̀ ibi ẹkún kí ọkàn bí ògbà ètò ìkójọ àlà ayé àbẹ̀wò kàbíṣe ní tí wọ́n kọ́ ni pé à ń fẹ́ ba tiẹ̀ jẹ́ àwọn fà rẹ̀ sí ọ àwọn pọ̀ àwọn fara ní ọ lábí àbẹ̀wò kà ìlà àbíṣe yìí kọ́rìkàtà bá wọ̀ láti láyé wọn ò lè fara kankan ní ọ àfi ntọ́lọ̀ ń bá ti pọ̀ pé ó sì ọ ò ní ó sì ọ. bí gbogbo ayé bá ti péjọ wọn ní kí náà fẹ́ ṣe fún ọ wọn làwọn bá tiẹ̀ jẹ́ wọn làwọn ọpa wọn làwọn sọ dẹ̀dọ̀ àrinlẹ̀ fáà ní ànábì ní à gbogbo tí wọ́n ń tẹ̀ yìí tó bá ti wà nú ètò ọlọ́run ni ó ṣe ọ bí ọba síbẹ̀ n ò lè fi nǹkan kan ṣe ọ. yẹ́tọ́ra tó lóò lè jáde eré tó náà bímọ tí wọ́n bá dúró lọ́dọ̀ lọ bá ní ọ́fíìsì ẹ̀ ọ̀gá ọ̀gá n tẹ sọ lẹ́ẹ̀kan ìfẹ́ sọ́dọ́jú àwọn èèyàn ni o èmi àtọ́lọ́wọ́n bá mi àríbá ìbáyìí o mo dúró tọ́lọ́wọ́n bá mi ni tẹ ẹ bá wá pọ̀ tẹ ẹ lẹ́fẹ̀ẹ́ tọ́jọ́ pé ọ sọ fún ọ pé tọ́ sọ fún ọ pé bó o ṣe ń bá lọ yìí o lè o lè parí dáadáa o ó wá sọ bá ń tán ọwọ́ àlọ́ bá. àdúrà máa ń tiẹ́ pa òun sọ bẹ́ẹ̀ kọ́ ọwọ́ ló ń jẹ. ọwọ́ àlọ́ bá ọwọ́ àlọ́ bá tó fọwọ́ dúró déédéé. tọ́ ọ bá dúró déédéé pẹ̀lú ọlọ́wọ́ àkànlẹ̀kùn. sà ọ̀ní ọmọ wọlé bọ̀ mo wá débẹ̀ pa ọ̀gá ọ̀rọ̀ tẹ sọ lójú àwọn èèyàn bẹ̀rẹ̀ ọga ọga ẹ̀rí mi dáadáa. ẹjọ́ kìíní àwòjú yín ẹjọ́ kò. wọ́n wọ́n bẹ̀ ẹjọ́ kò ẹ má wọ̀rí ọ̀gá ẹ ti sùúrù ẹ má wọ̀rí ẹjọ́ kò ẹjọ́ kò ni pé mọ̀ bá a di bákan lójú àwọn èèyàn ní òye sọ̀rọ̀ ń ta tẹ́lẹ̀ ṣùgbọ́n lápọ̀jẹ́ mi àárín ẹ̀mí àti yín ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé èmi ò lú àjọṣe èmi àìní parí ire ire ń sọ fún yín kẹ́ wálé ẹ̀dá lọ́tọ̀ ẹ̀tẹ̀ jẹ́jẹ́ tẹ́ ẹ bá wá lẹ́yìn ní tẹ̀ jẹ́jẹ́ irú wálé ẹ̀dá lọ́tọ̀ tó kọ́kọ́ bọ̀ ẹ̀rù ọba torí ọmọ ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá lẹ́yìn ní tẹ̀ jẹ́jẹ́ tẹ́ wá lẹ́ fẹ́ gbìyànjú èmi ọ̀ sọ fún yín pé ojú yín ni ó sì ti fi parí ayọ̀ gbogbo tó bá wá tara yín jáde àti tó tún tara àwọn yẹn jáde wọn ò jẹ́ èèyàn bàláyé. ọ̀gá ẹ sáré tẹ́lẹ̀ bọ́ mẹ́ àfijẹba túbá. ọba ọ̀gá níjọ́ tí ń gbà wá gba sàtífíkẹ́tì báyìí stroke ni ó ti dè mọ́lẹ̀. ṣé bí tó ọba ti wọ́n dẹ́rọ̀ ọlọ́mọdúnrún mò ní ọ́ láàrin bí yẹn bá dúró déédéé lọ́dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ kò sí yọ ẹ̀jẹ̀ kò sí yọ òtún ọlọ́run sì gbọ́ ẹ̀rú ọmọ àbálẹ̀ fáwọn ẹ̀rú ọmọ àbálẹ̀ ògbà ok kí wọ́n lọ fẹ́ ká ṣe kí lọ fẹ́ ká ṣe ní ọkọ̀. ẹnìkan máa sọ pé wo kọ́ sọ́ra ní gbogbo gbogbo wá tí ó sì tó ń ṣe káàkiri àdúgbò yìí o irú ẹ̀ tí mo ti pajẹ kò níye o ńlọ báyà ń lè olé mi. ìyàwó ẹ̀ tẹ́ẹ̀tì sínú ṣé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo mọ̀jẹ̀ tó bá yá bá yín lóye ẹni kí aláàdé mo ti mọ̀kọ́ díẹ̀ ẹ ti mọ̀kọ́ ẹ ti mọ̀kọ́ àdé ṣe ẹ̀rí mi dára ṣe ẹ̀mẹ̀ntì máa ń sọ à ṣúlẹ̀ ìmọ̀ọ́nù ọlọ́rin wọn nà hàn màmá ẹ̀ ṣòwò tó gba iye ọgbọ̀n tí gbogbo ayé ọgbọ̀n ebi lẹ̀ bá sọ wípé ẹdún kọ̀rọ̀ mí ní àtọ́nà àti ìbẹ̀wò ìgbà àgbà ó ní mo ní ebi lẹ̀ ń bọ́ ebi lẹ̀ bí alẹ̀ ẹnu ẹ padà síbi ẹ̀jọ̀rọ̀ lánàá ipi ẹ̀dá fún ohun òtò bẹ́ẹ̀ ọ ẹ̀rẹ́ rẹ̀ kò rẹ́nu bí ó kápẹ́tò tó lè má jáde ẹ lọ fún padà wà nílá ẹsẹ̀. fáàlì ẹ tọ́jọ́ fún ọ pé à ìwọ ọmọ tó ń ṣe gbilegbile ṣe àdúgbò tó ń ṣe wá sí ọlọ́ọ̀ni ẹ ọlọ́ọ̀ni ẹ farasi tàǹkìní kan ẹ mọ́ bẹ̀rẹ̀ nìkan kan lẹ́yìn ọlọ́ bẹ́ẹ̀ ti ṣe ìwọ ọmọ à wọ́n pa ọjà bí ẹyin adìẹ torí àwọn tó ń ṣe pàjẹ́ bí irú rẹ̀ ìwọ ló ń kà fáàlì bọ́ bá wá di ọwọ́ ọ̀rọ̀ jẹ tí ò sórun tà kápẹ́ orí màmá gbóná lọ́ni ẹ wà pẹ́tọ̀ màmá oníyàn ẹ ntẹ sọ lọsàn ọlágbá díẹ̀ súpé mi ò ríro. jẹ̀mọ́ ọ̀lẹ́bí ṣẹ̀tọ́ fọ́sàtà kìlọ̀ ní tẹ́ ẹ̀gbọ́n bàbá wa ni wọ́n lóògùn ìbálágídí lọ́ba tí mo kí ó kẹ́. bẹ́ẹ̀ni kí ó ní oògùn wọ́n yìí máa. wọ́n pàdé ọjọ́ rẹ̀ pé àfẹ́ ìgbó gbẹ lọ gbà sàrà yàtí ẹgbẹ́ mi ná gbogbo ní ẹ̀sọ́ orí lọ́wà o ti di sórí kẹ́kọ̀ọ́ ló ṣe. ẹ̀rọ ọ̀fà pàṣípọ̀ ń bọ̀ bá jẹ́ pé ní ẹsẹ̀ sọ ló ti rán pé ní ìdílé wọn ti bá i ti mọ nǹkan bó lè ti mọ̀ náà. bó lè ti mọ̀ nǹkan tó wà ní àtìbò ló ń lọ wọ́n ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ lọ gbọ́kọ̀ nílé ebi ọ̀pọ̀ àwọn èèyàn bá ti pariwo bẹ́ẹ̀ ẹwọ èèyàn bíi mẹ́wàá ló ti mẹ́jà lọ́wọ́ rẹ̀ tí ọ̀tà fún wa wọ́n kí ló dé ọ̀nà ti ìwèrè gbóni kọ́kọ́ wà lájà lọ́wọ́ sọ́ọ̀dítọ̀ kò wá ti ní jẹ́ pé rúurẹ́ pàdé alágbèdá wọ́n ilé ìrajà òní tani ọba gbowó ní ẹsẹ̀ sùúrù náà ẹsẹ̀ sùúrù náà ẹsẹ̀ sùúrù náà wọ́n wá dé èèyàn bíi mẹ́wàá a bá ní àgbowó wèrè òun nwanne ya o di àwòmọ̀dú fẹ́ díẹ̀ àgbàdo nóńgò ẹ bá ti dúró ti Allah subhanahu wa ta'ala kápò ló dúró dì ẹ máa rí èsì rẹ̀ yọ̀ọ́ èso òsè wa máa kọ́ ọmọ àgbà fáà ní èso ti wá ní èso ti ahọ. èsù ti wá lè yọjú lójú wíńdò tí wọ́n wà tẹ́lẹ̀ lẹ́yìn. bá a máa ọ̀nà bá a lọ́kọ̀ sọ̀rọ̀ kẹta gbogbo ṣe ti ọ̀dà ẹbí ni tó ń tí ọ̀dà lọ kọ́ lẹ́kẹ̀ẹ́ síta àbá àmà agbáyọ̀ ká nígbà ẹ̀ ẹ̀ fàrẹ̀ àhà kí lasọ lasọ bọ̀ kí lọ́ọ́ àṣà tó kábò lẹ́nu oṣù yẹn. إنما ذلكم الشيطان يخوف ní èsè ìtàn ìjàpá àjíyàn níbo là ń sọ. ẹ tó ti bẹ́ẹ̀ fáwọn ọmọ ọ̀sán pé tìrọ̀ lóye o. sáà ní kí èsè ìtàn ìjàpá àjíyàn níbo là ń sọ. àwọn àti abẹ́rẹ́ káàbì wọn ti ṣoríire pẹ̀lú ìmọ̀sọ́rọ̀ jọkọ̀rọ̀ wọn já sí. kíkálukú wa kámútí aná ń bẹ̀ pé bó o láti súnmọ́ lọ́hùn táàbì lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́hun tó fi jẹ́ pé àjẹ̀yìn ọlọ́hun ọba tó ti ṣe ń bẹ̀ láàyè rẹ̀. ọ̀pẹ̀

oríire ń bẹ̀ ń ti wọn bóra inú òṣèlú rẹ̀ ti ń bẹ̀ kí la màá bá yín sọ. lọ́ọ̀bá ni ọlọ́run ní gbogbo tó ń sọ nípa àwọn ìta àwọn ànábì ọlọ́yìn kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ti ń lọ yìí wọ́n ti sọ oríire níbi ìdòótọ́ ọlọ́run kẹ́yìn náà ti ti ń mu ní. gbogbo ìtànsọ ìkọ̀sẹ́ ń tọ́sọ fún wa bí a máa tọrọ àdánwò lọ́dọ̀ ọlọ́run kó fi máa wọlé tó alára dúró déédé wọn sọ́dọ̀ Ọlọ́run òní ká máa sọ pé kọ́ mọ́ dán àwò tó rà rárá gbàdán wò sí. ṣùgbọ́n dápẹ́ tó òótọ́ làná bá dúró déédé wọ́n ní mẹ́lẹ̀ kọ́ọ̀fà lọ kọ́ọ̀fà kúndùn máa kọ́lákọ̀ lọ ẹ̀ ń bá ti ń bẹ̀rù Ọlọ́run gbogbo tọ́lọ̀ dání ọmọ bẹ̀rù náà fáàní gbogbo ẹ̀ máa ti bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba gbogbo tọ́lọ̀ ń dání ọmọ bẹ̀rù náà. ejò ọmọ yóò ṣe yàtọ̀ náà bomi. ajá àdìbò olúgi ọ̀yà fún un táyọ̀ nílé ọ̀yìn àwọn yẹn ti ń ta ọkọ̀ tí pé ìkẹ̀ o ti mo ti rántọ̀ rí ìtòkù pẹ̀lú rẹ̀ òdúrà ìlọ ọkọ̀ sí dúró. ọkọ̀ sí dúró yóò dúró bọ́n ni bẹ́ẹ̀ lejò ejò ọ̀sà ejò ọ̀sà àkekè ọ̀sà yóò gbàgbó mi lọ bọ́lá tí mo ṣe nù. ní ìsinmi àná lẹ́yìn tí a tán sọ apá ìjọ ń tà yìí sàwọ́tà àti ìmọ̀ sí bẹ́ẹ̀ yìí bíi mẹ́rin márùn-ún níbo mi ò sì lè ti gbọ́ tàbá àwọn ejò ejò ejò ibẹ̀ sí ni mo jókòó sí ọ̀kadà ìdí mi ọlọ́dà sẹ́ẹ̀rì jò ní. ọba ńlá lọ́wọ́. ẹ máa mélòó mélòó ẹni tí ń ro àìda tèmi àti ìta àmàràrá tó yẹ pé ìdù òdédé wa pẹ̀lú ọlọ́run ọba lọ́lọ́run fi ìbẹ̀rù sí lẹ́mì fún ẹ̀ ìbẹ̀rù kẹ̀kẹ́ tọ́ba ó kẹ̀ kí èsì níbi àyìn náà ronú sọ ti ń bá ti rọrùn àbá ìmọ̀júmọ́ bí ọba ti sọ nǹkan kan pẹ̀lú àbá ìyìn ní ìta ìjọba ìgbésẹ̀ ọmọ kan ọmọ tààrẹ fún un ilé kankan lòun ọmọ lè àìmọye bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ṣe fún wa. báyìí mélòó mélòó dídúró déédéé láàrin àwa àti ọlọ́run tó jẹ́ pé ẹni tó fẹ́ ta burúkú sí a yóò àbírò kankan ọlọ́run ó sì gbìbẹ̀rù sí lẹ́mìí yóò mọ̀ wá rò pé ah, ẹ máa wò ó mọ̀ ti dẹ̀ mẹ́ta níjọ wọn ní ẹsẹ mítìn gbọ́n fẹ́ ilé àfáàmù sáà tí ọmọ ṣe wá sí ma ah, ìjọ náà lọkọ̀ mọ̀ kọ́ lọ́mọ àwọn tọ́da lápá ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ìjọ náà ìjọ kejì tó ń tó ń náà tún ní kó o pé kíní wàhùn náà kọ́ bọ̀wé ìjọ náà wọ̀n ni àwọn afún sáà lẹ́ta ẹlẹ́ẹ̀kẹta máa tún lélẹ́ ìtẹ̀gbé bọ̀ ẹ̀gbọ́ èmi ọba yín ṣe mí ti eléyìí bá. ọ̀rọ̀ mẹ́yìn nìkan mọ́sálásí nìkan pẹ̀lú mọ́jàmú pé jẹ́ máa filẹ̀ ilé àwọn filẹ̀ fọlọ́ àtàndẹ́tíṣọ́ wa kọ́ mọ́sálásí sàn ọ̀kan ni wọ́n rẹ̀ pé mọ́sálásí wa parí tán wọ́n wá lọ ọmọ ọmọ kan tó ń bí ẹ̀jẹ̀ máa fẹ̀jẹ̀ alágbà hàn jù ọwọ́ adé ọlọ́run làwọn fi sì máa mú afọwọ́ ni àdéhùn wa kọ́ yìí wọ́n bá bọ́ sí ọ́fíìsì àrọ̀mẹ́nì bíjà ti dínú. fáàní àrọ̀mẹ́nì kọ́ mọ́sálásí wọ́n á ní ilẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n fi ilẹ̀ torí tọ́lọ́run nìkan sọ tí ọmọ wà bẹ́ẹ̀ lọ títí àlùkè àmọ́ wọn kọ́ mọ́tà sí ibẹ̀. ẹni tó wá sí atọ́nà ògbà tí wọ́n á parí ètò ta ní ọba lọ mú ọmọ wọn tó jẹ́ pé òun tiẹ̀ babaláwo yájú àrọ̀ ní yájú ni ọ̀rọ̀ ìsáàdì ọ̀làsàlẹ̀kì ó dìjà. ìjà ìwà pọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dúró dúró pé ìtawọ̀ bàbá làwọn òfin fún àwọn ọkọ̀ àfa wa ní o àwọn sàtí ní o lọ́sẹ̀kẹ́ ní o bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ wàhálà mi. fáàlì ẹ bá bẹ̀rẹ̀ wàhálà pé yọ lọ sí tó ṣe eléyìí yọ lọ sí. àfa ní àkọ́kọ́ mọ́sálásí ẹ̀ lè gbà ẹ ti fi lẹ̀ ilẹ̀ ẹ ṣèṣàdé lè fa ẹlẹ́ẹ̀kejì ẹni tó ní kábọ̀ nǹkan mọ́sálásí tọ́lọ́ǹtà nábì làdéhùn tó ṣe tá a kú lọ ìta gíláàbà kọ́ mọ́sálásí yóò wà dísìn ẹ̀mọ̀ ẹ̀sìn tọ́lọ̀wọ̀n fẹ́ mbẹ́ kálá tẹ́lẹ̀ àwọn bẹ́ẹ̀ kò sí tọ́jọ́. kẹ́ẹ̀pẹ́ mọ̀ sí tọ́lọ̀wọ̀n fẹ́ nu mọ́sálásí tó jẹ́ pàdé òun wakọ́ yìí àwọn ò ní fara mọ́ bó ti wulẹ̀ ọmọ àti torí pàǹtà àjọ sọ̀kọ́ yìí. ẹ̀ńtọ́ wájú wọn tó lídìí wọn wá ní ẹ̀mọ́ wọ̀rí ìrẹ́ ẹbọ kan bẹ tẹ́ràn bá gbé kò sí ọgbọ́n tí wọ́n dà yóò kù jọ. àfáà ara àwọn tí wọ́n á jọ lọ bá àfáà wáyé wọ́n á gbé ẹ̀fí ilẹ̀ mọ̀wulẹ̀ bá náà ẹ̀mọ́ bá náà ìrìn ẹbọ kan bẹ tẹ́wọ̀n bá parí rẹ̀ tán bọ́wọ̀n bá ti gbé yóò kún jọ náà nígbà wọ́n bá ti kú kí aláàkú mọ́. ọ̀sán gẹ́nà àwọn ó sì gbé. ọ̀sán gẹ́nà àwọn ó sì gbé. wọ́n dà kú owó ẹ̀jọ́ wọ́n ti gbọ́dọ̀ kankan gbá àwọn gbòkú sí wọn wọ́n ti wọ́n wá fẹ́ gbé ẹbọ ìlókù àfàwà. wọ́n parí gbogbo sẹ́tẹ́ ń ṣe yìí iṣẹ́ ẹbú yìí wọ́n wá fẹ́ gbé ẹbọ ìlókù àfàwà. wọ́n yà á rí àwọn tí wọ́n fojú ju àlùsùn náà tí wọ́n ń bá àfàwà wípé ṣé tọ́ ọba kú ṣé tàwọn oníyàtọ̀ bí ìyàwó àtọ́mọ rẹ̀ kó o fi ilẹ̀ fọ́kì ń tiẹ̀ mẹ́ bá a ní àwọn èèyàn tí wọ́n jọ bá a ṣe rí irun gbà ṣòkòtò bá lè gbà kí ló ń wá pa wọn fa àwọn eléyìí ìṣẹ̀ràn rírọ̀ wọ́n pọ̀ ọmọ rẹ̀ wọ́n pọ̀ ọmọ rẹ̀. lọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kankan eléyìí ẹ̀kírun ẹ̀ṣàlùwàlà ẹ̀mí mọ́mọ wàrà mi. wọ́n pọ̀ ọmọ rẹ̀ yà á rò ń gbogbo jọ́tà náà ti bá wà sí ọ̀pọ̀ lẹ́nu ẹni àwọn òṣè wà sí ẹ̀yìn ìgbélé kan ẹ̀yà àjẹ́ oṣó kankan àwọn máa ń pẹ́ wọ́n lẹ̀ ní òun mọ̀ ọ̀la àwòtọ́ àwọn àwọn kéré gbogbo ìgbé ọba wọn pọ̀ ní ìsìn fún àmọ́ rẹ̀ mọ́tà ti ní ìsìn sí Saudi mọ́sálásí à ń sọ yìí mo kọjá ń bẹ̀ lóru àná mo tún kọjá ń bẹ̀ nídàjí kọjá ń bẹ̀ lóru ìjẹta kọjá ń bẹ̀ nídàjí ìjẹta ìjẹta fáàlì ibi tí ó dájú dé náà nù èmi náà ń wò báyìí anakumola amina. ní ẹ bá gbẹbọ sanga. wíì débi wọ́n ti gbẹbọ ńlẹ̀ àkọ́bí ẹ̀ tó ní ìdìbò tó gbẹbọ bó ti mùsàlẹ́ lè lọ́wọ́ lọ́sàn-án gan àkọ́bí ẹni tí ó gbẹ́bọ̀ gangan tó pè ló pa àwọn gbẹ́bọ̀ ìwọ̀n èdè bí wọ́n ti gbẹ́bọ̀ kalẹ̀ ọkú òláyé àṣìkò ọ̀hún. lọ́jà pé mo mọ́lẹ̀ lọ àṣìkò ọ̀hún jọ. ọwọ́ akáwọn ẹ̀ lẹ́yìn ó ní kọ́mọ̀jẹ̀ pé àkùlé àkùlé ní ọmọ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ bí àwọn ìlọ́kùnrin tó fi kú ẹ̀ káàkó fáànítọ̀ àfáàwà tí wọ́n sọ fún àti torí wọn lọ gbẹ́bọ̀ lọ́sàn-án gan láago kan ọ̀sán ọ̀sán gan. kìí ṣe fíìmù fáàní ṣe fíìmù bàjẹ́ yìí ni o àfáàwà wọn jẹun lọ nígbà ẹjọ́ gbẹ́bọ̀ lọ́ba ju apẹ̀ bọ́lẹ̀ eré àtúnbàjẹ́ ayé wọ́kàn ò léyìn ọ̀kan òun ti ra àwọn òun sòfò tòun ta lọ́ba máa ń yàn lẹ́yìn lọ́ba pé àwọn lọ bẹ àwọn àfa àwa ìpè ha kọ́mọ́ jẹ́ pé tọmọ yìí lọ́sáájú máa ṣe ọmọ tẹ̀lé bíi méjì mẹ́ta ní ọmọ jẹ́ nígbà tí nígbà tí wọ́n dọ̀dọ̀ àwọn àfa wa wọ́n bá ń tẹ́ ń jẹ́ àgbọ̀nlá gbóná lọ́sàn-án tẹ́ máa gbọ́ àmọ̀lá gbóná ọ̀sán máa dáa. jama'a ẹ̀jẹ̀ adó déédéé o. fáàní jama'a ẹ̀jẹ̀ adó déédéé àwa kọ̀ àfẹ́ à ń lò lọ ń bẹ̀ náà. fàlà fẹ́ akọ̀ à ń lò lọ ń bẹ̀ náà nù. ọjọ́ tó rọrọ̀ di sí náà èdè gómìnà. fàlọ́ ṣe tí kẹ́nìkan kan tẹ́lómi ń wẹ̀dẹ̀ èdè sí nǹkan èdè gómìnà. ariwo tó ti ná sóògùn tó àmọ́. fàlẹ́ owó tẹ́lómi ti ná sóògùn gẹ̀tìmọ̀ náà ní tó ń ṣe. àmọ́. àmọ́ o. olówó báńkì. olówó báńkì. ọ̀ọ́kọ̀. o ní fóònù gidi fóònù gidi kò ní fóònù gidi o one five wọ́n bá ẹ̀fún náà sì lè ojú rẹ̀ ti yọ tán. الذين آمنوا ولم يلبسوا kò sí jẹ́ǹtì àdúrà. báà ní òsì jẹ́ǹtì àdúrà kò sí kọ̀ǹtàkítọ̀ àdúrà. ọ̀rẹ́ sáà àfa àwọn bọ̀ sọ Kùránì kalẹ̀. àfa àwọn òun fẹ́ sọ Kùránì kalẹ̀ níbo lẹ pé sí òkè bólẹ pé sí Kùránì kalẹ̀ fún un. ṣé tọ́lọ̀ sọ Kùránì kalẹ̀ wọ́n bọ̀ orí Kùránì kò mú. wọ́n bọ̀ orí Kùránì kò mú. yóò tó wá mú yóò mú lọ́tí ọwọ́ amú ọmọlé ọtí ọmọ ọtí tẹ́lẹ̀ láàárọ̀ ọwọ́ amú èdè àpọ̀lẹ̀. ìgbàfọ́n ti sọ fún olùdíje kùránì tẹ́ bá ti bóun láyé tó bá ti mú kùsí ẹ̀ka tó ti mọ̀ kò sí bí èdè bá olùdíje kùránì tó mú kò sí. fani kò sí bí èdè bá olùdíje kùránì tó mú. bó ṣe ń tọ́ ọmọ bí ọmọ orí abẹ́rẹ́ bá yọ ọkàn dànù. báwa ni yọ ọkàn dànù. wọ́n ti àbẹ̀rẹ̀ ṣé bàtà ti ṣe ẹ̀fọ́n àtàbẹ́nu. ẹ wá béèrè pé ṣé bàtà ti ṣe ẹ̀fọ́n àtàbẹ́nu. wọ́n sọ fáà ni wọ́n sọ kùránì kalẹ̀ káwọn bá lórí bùkátà lè ti bẹ́nu ẹ̀ òun lóore eléyìí wá sọ́dọ̀ oúnjẹ olóhùn wíwo oúnjẹ lọ́dọ̀ ẹ̀ wọ́n tẹ̀lé. ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ o. fáàlì tó bá kùránì tó bá kùránì kì í tẹ̀lé. ọ̀nà àti akọ̀wé àwọn ti bẹ̀ sí o níbi àgbẹ̀rẹ̀ ti ń fẹ́ o. ti ń dákúrò ó ti fá gbogbo orun bàtà. ọmọlẹ́ni ọlọ́nu ẹbí gbogbo ntọ́jọ́ mọ́tà nẹ́bì kẹ́kọ̀ọ́ sí lára rẹ o. òsì tọ́jọ́ mọ́tà nẹ́bì lára rẹ̀ rárá òun náà ló dé àwọn ọ̀gá mọ́lẹ̀ yìí. jama ihun pípọ̀ níbi ọ̀rọ̀ kámọ́pàdàpọ̀ mọ́ náà fọ́ọ̀mù tá a bá eléyìí ni wọ́n tó fìlì fọ́ọ̀mù fún àwọn fúnra ẹni tó para ẹni fúnra tọ́ba tó ti dìdìkú mẹ́rú. fúnra tó jẹ́ àmọ́ dúró táwọn akánṣẹ́ níbi tó ní bá ti pẹ̀lú ìmọ̀mọ̀rogún pẹ̀lú ọlọ́mọ̀mù nǹkan mi mọ̀ lọ yìí fúnra torí pé à nígbà tí ọba ti nú ẹrù ni wọ́n tó fìlì fọ́ọ̀mù wọ́n tó máa kọ̀ nǹkan torí bọ́ba ti jẹ́ ti wà nú ẹrù ààwẹ̀ èèyàn gbàdánù èèyàn ìdákìdánù nígbò òdì pé àyàwó àtọ̀kalẹ̀ sọ́lọ ní ẹ̀dá wọn ọmọ ìpadà o ẹ̀bá máa wọn bí wọn ẹ̀dá padà fún okùn ọ̀bí ọdún ẹ̀fún ẹ̀pẹ̀ wọn o ẹ̀mọ́ pé ọ̀nà máa yín máa o ó ń kálukú ojú wọn wá là padà pé à ah, àtàwọn àtàbá ń nà wọn ọmọ yìí tá a bá ń lò tó báyìí àtẹnu àlọ́ ọmọ gángan rè àtọmọ tí ìbá sọ mi èèyàn ibi tó lè rí èèyàn rè àtúkò lè báyìí láwọn obẹ kọ ọ̀rọ̀ ìjà tuntun kalẹ̀ ilé kẹ̀kẹ́ náà sì gbé bí ìyàwó àbúrò dẹ́gbà àbójú ìgbàlẹ́ àti sàfàmù lọ́nà fani bọ̀rọ̀ wá di kọ́lọ́ yẹnjú ọ̀rọ̀ pé ẹ dá wọn padà fáwọn bàbá wọn bí ọba sáwọn bàbá wọn mọ àwọn ọmọ ẹ̀yà inú ẹ̀sìn ni wọn ń bọ̀ wá rí báyìí ọkàlùkù ti wọnú ara wọn pé àti bàǹtẹ̀ ọlẹ́nu àlà tá a wá sọ wọn dọ̀mọ àsọlẹ́nu bí wọ́n ti lè wọ́n lè dé ó lè jẹ́ lè rí lọ́dọ̀ sí pèsè òbí wọn lóbìnrin ọ̀dà ìyàwó àbúrò ọ̀dà ìfàbà gbọ́dọ̀ ànábì lọ. ó ní ya Rasulullah inna saliman tí ó jẹ́ pé aṣọ kan ní ọwọ́ lọ́rùn mi tí ìsìn wọn kẹtẹ́lẹ̀ tẹ̀pẹ̀ traces ṣépù ara èèyàn wọ́n mà tí ẹ̀rọ pẹ́ẹ́lì kò lè wọlé tó bí báwọn àfẹlẹ́tọ̀ ẹ̀ àdúgbò àjọmọ́ rẹ̀ bí ọba àjọmọ́ rẹ̀ náà ó sì lẹ́jọ́ wọn náà torí ìṣẹ́ra ó sì ẹ̀sọ́ dọ̀wábìtù ń tọ́mọ lè máa rí lára àyà rẹ̀ dọ̀wábìtù ntí ẹ̀gbẹ́n lè rí lára àbúrò rẹ̀ tó tóbi tó tó tó tìbẹ̀lágàtà kó ti di máríìdì dọ̀wábìtù ntí bàbá ọkọ lè rí lára ọmọ rẹ̀ fámìlì nítorí pé ẹ̀sìn wa ní gbogbo bí tá a ti ń yòrò nìyẹn àárín tí èsì ẹ̀tọ́ wa àwa ń pèlẹ́ tọ́ wa àdúrà wà gbàmà. fáà ní ọ̀pọ̀lọpọ̀ wa ńlá rí tí ọ̀yẹ́ ká rí bíyẹn bá ti rí tí ọ̀yẹ́ kó rí ìmọ́lẹ̀ ojú ọmọ àpò bíyẹn bá ti rí tí nǹkan ọ̀yẹ́ kó rí ìmọ́lẹ̀ ọkàn ọmọ àpò bíyẹn bá ti rí tí ọ̀yẹ́ kó rí àgbàdo ọ̀nì sí fàfà ìgbà fìtínà bá wá dé ibi wá yàn wọ́n pé ẹgbẹ́ àwọn ẹlẹ́ àti gan sọ́wọ́ nǹkan kan wá ní tìmọ̀mà wọn kan náà à ń fi ṣe gífì yìí sọ àdánwò bẹ́ẹ̀. ọmọ ọjọ́ ṣe gífì wàlẹ́ ayé ń gbójú lọ́dọ̀ wọn ó ti sú wọn. fàlàyé ti sú àwọn tí ń wò wọn náà wọ́n wò wọn láàárọ̀ wọ́n wò wọn lọ́sẹ̀ tí ń bọ̀ ń bọ̀ tún dọ̀la ọjọ́ márùn-ún wọn ò rìyàn wọn ò iṣẹ́ pátápátá ó níbi kókó àṣírí ara rẹ̀. fáàní ibi tọ́lọ́ ń fi oríire obìnrin sí pátápátá òní kọ́bọ̀ sí ara àṣírí ara rẹ̀. àníbi sallallahu alaihi wasallam ó ní salatu limra'ati fi baytiha afdalu min salatiha fi hujratiha wa salatuha fi makhda'iha afdalu min salatiha fi baytiha. ó sọ lọ́nà ìrún tóbi yẹn bá kí nínú pálọ̀ ilé wọn kìí ṣẹgbẹ́ ìdókí ní sojúrọ̀ fáàní ìrùn tó mi bá ti kìí ṣẹgbẹ́ ìdókí bí pátẹ́jì ilé wọn fáàní ìṣẹ́lá sọ́lọ́lá àlèwà sàlámà kìí ṣẹgbẹ́ ìdókí ní pátẹ́jì ilé wọn èyí tó wá tún kí nínú nínú bí màkàtà mákàtàwù mọ̀kọ́dù ìjáwó ìdí lábáwá ó ní àlìmàkánù àlìmọ̀ádù lìnàwù àyè bí tá a ti máa ń sùn múlé irú bẹ́ẹ̀ fi ọ̀rá ní òun tó tún bá tó wá kí ní yàrá oorun ó tún lọ́lá lọ́dọ̀ ọlọ́ọ̀jẹ̀ tó kí pàdọ̀ lọ step by step irú tó dáa jù fún irú obìnrin yàrá lẹ́yìn rẹ̀ pàdọ̀ lẹ́yìn rẹ̀ pàtẹ́jì bí ṣe lọ bí ṣe ń bọ̀ bí ṣe lọ bí ṣe ń bọ̀ nìyí náà. fáàní òṣèlú sallallahu alaihi wasallam ó ní irun tí obìnrin tó bá kí nínú pálọ̀ rẹ̀ ó ju ètò kí nígbàgede lọ níbi ìpàṣẹjì lọ bákan náà irun tóbìnrin bá ṣe lọ kí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ń ilé oorun ó lóore ju ìtọ́lọ kí ní pálọ̀ lọ. ṣùgbọ́n obìnrin ìṣòro kẹgbẹ́ àgbàgbọ́lá ó ní tọ́wọ́ bá sọ̀kalẹ̀ báyìí jáàbù bẹ́ẹ̀ làwọn ọmọ yìí náà ẹsẹ̀ ọkọ̀ ẹ̀kọ́ máa àwọn wà lẹ́yìn ilẹ̀ àbẹ́ ìtòn ilé kan náà láti ní àtọkọ mi kọ́dà àbúrò ọmọ àbúrò ajẹ́pẹ́tọ́rọ̀ bá rí bó ṣe rí fún ìwọ nìkan láti fẹ́mọ̀ rúkṣọ̀ wá dé lọ́rẹ̀ fún lọ́yàn mu ìrìdọ́wù atúmọ̀ ń pè ní ìmùlájà é. ìmùlájà kí ń pè ní ìmùlájà fáàlì tọ̀ nígbà tó bìnrin wá sọ fáà nẹ́bí sallallahu alaihi wasallam pé ọ̀rọ̀ ló ti rí bó ṣe rí òfin ọlọ́run kí sí kódà ọkọ òun ọmọ àbúrò rẹ̀ sálímù ó ti di pé yọ wọlé àkàrà ńlẹ̀ fún bó láṣẹ olóńsẹ́ wa ni kò ṣe rí dọ́ọ̀hù rẹ̀ fáà àtúmọ̀ pé rí náà náà nǹkan pé a lè pé ń bọ̀ ọ̀bẹ. anakunla. njẹ́ ń pè ní ìmùlájà. náà ọmọ bá mu wàrà nígbà yàyà rẹ̀ àbí yẹn ti ń fún ní yìí tó wá mú fi gbẹ́nu kú ara rẹ̀ táwọn tí mo fẹ́ sọ yìí ọ̀sẹ̀lẹ̀ kọ̀gbọ̀n ọkọ̀ kọjá láyé gbẹ́nu kú mẹ́ ẹnì sílẹ̀kùn lójijì kẹrọ ọba sínú ilé kẹ́rọ̀bà kọ́mọ ọ̀fẹ́ wo bẹ̀ yìí ń kẹ́kọ̀ọ́ ọ̀sán dìtráfì ọmọ yẹn fún òdìbí tí ń jẹun tí pé fún rẹ̀ ló bílẹ̀ ó ní ọmọ ákà ní ìmúlájà tọ fáàní tọ ìmúlá ànàkùnlá fáàní fẹ́ẹ́ ló sì yàtọ̀ fáàní ìmúlá àjàtàwọn wí oní tí ọmọ bá mu wàrà nígbà yàyà rẹ̀ tàbí ẹni tí ń fún un ó mú ó mú ó mú fi ṣe mú kọ̀wọ́n ajẹ́ pé wọ́n múná dé lòjijì tọ́mọ lọ wo bí iná ọkọ̀ fún àádàkọ̀bẹ̀dà àádàkọ̀bẹ̀dà. tí ìjọba bá gbọ́ ọmọ èmi ò sí bẹ́ẹ̀ o ètò òbí sàpẹrẹ yóò ṣe díẹ̀ o. àádàkọ̀bẹ̀dà kìí ṣe pé ọmọ eku ó dún lọmọ bàtà kìjì àbí sílẹ̀kùn lójijì àbí ọ̀nà ọkọ̀ ló dún tó bá ti wá fà tó pàdé bí ó pàdé kọ́ wa tó wá gbẹnu kó fáàlì ìmọ̀lá àjànú. gbogbo ọmọ tó bá gbọ́ ọ̀nà báyìí mu ẹ mú táwọn ìkàbá ń pẹ́ ẹ̀ márùn-ún nígbà yóò bẹ kan ọdọ mo bẹ̀rẹ̀ òfin rọdọ wa. fáàní inú òfin ẹ̀sìn gbogbo ẹ ọmọ tó bá gba ọ̀nà yìí mu yàn láyà obìnrin kan tó jẹ́ pé nígbà tó tó di pé ó tó gẹ̀ẹ́ ló tó gbẹnu kú ní tó wọn padà bẹ́ẹ̀ níṣẹ́ ẹ̀ márùn báwọn fáàní ọdẹ ọmọ obìnrin nínú òfin ẹ̀sìn. ìyàwó àbúrò rẹ̀ ifá yìí lọ́ọ̀rì fúnlọ́ọ̀rì sáà nínú àbí wíì gbogbo àwọn àfáàní apanupọ̀ wípé ọlọ́pọlọ lànàbì ń bá sọ̀rọ̀ ọlọ́pọlọ náà sì lẹni tí ọkọ̀ àbá nàbì kèé ṣe kó gbé ọmú sí lẹ́nu dàrẹ́tì o. fáàní dán ẹni tó wá béèrè ìbéèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ẹni tí orí rẹ̀ sírètì ni alẹ́ aláwọ̀ ni a anabi sallallahu alaihi wasallam ẹni tó lọ́n jogún òye fún kanyanyan ni àǹfààní ìlọ fún lọ́yàn tánàbì ni ọlọ́ fún lọ́yàn kẹ́nìkan mọ́ àmọ́ àwòpẹ́ àà bó wa ní o ti ṣe tí ó wà gbé síbi ọmọ oṣù méjì mẹ́ta tí wọ́n pé wọ́n ń fún lọ́yàn. bẹ́ẹ̀ sálímù ọkọ obìnrin àgbàlagbà ni bẹ́ẹ̀ sì ni ìrọ̀dọ́wì ọmọ èké larí tí máa tẹ̀lé sí ibi ìdájọ́ àwọn àfààní wípé rọ̀dọ́wì kẹ̀bí àlìyẹ́kùbùtù tí a bá fún àgbàlagbà náà lọ́yàn mu tí yóò máa dọmọ obìnrin ọ̀hún ìlọ́wọ́ akọ́nu mọ́sálà ẹnì tó fẹ́ tẹ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ lọ́rùn nígbà ń bọ́ bùkátà ọwọ́ mu wàrà nígbàyà ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tó fi wá wọ ìmùlájà márùn-ún ìyàwó tí wọ́n kọ́ tí wọ́n tún wọn pẹ̀lú kéèyàn oníyàwó lé olóbìn ké nígbà tí èyí wá wò pé òun fẹ́ láǹfààní àti fẹ́ kí obìnrin yìí kọ́ mọ̀ pé kò sí ọ̀nà kankan ló fi wá di wípé wọn sì ń wá ọwọ́ ń ẹnu sí bí oúnjẹ tó yẹ kọ́ ọmọ ọdún kan ọmọ ọdún ọmọ ọmọ ọgbà tó fà ọfà dáadáa ìgbà tó fà tó tẹ lórúkọ ó padà máa ro di ìyá ní. lára àwọn jáde láti fi àmẹ́rin wípé tọ́gbọ́n wà lọ jẹ́ pé kèé ṣe pé ó tẹ̀sẹ̀ gba ọyàn lẹ́nu ọmọ ìtún ma náà ni mọtala wa jábọ̀ wípé a ní ìdí kápọ̀ nǹkan kan yé wàrà ti ń jáde nígbà yóò ni àbọ̀mọ. fún àní tó bá jẹ́ pé irú obìnrin tí èèyàn ṣe bá ń fún kèé ṣe pọ́ sẹ̀sẹ̀ gbọyàn lẹ́nu ọmọ òun gan ṣe ń fọmọ lọ́yàn lọ irú ìṣẹ̀lẹ̀ ìwà ń ṣẹlẹ̀ fún àní tọ̀ irú eh, omi tí ń mu tí mu tóbìn sì ń tọmọ lọ fáàní ọ̀dà ìdájọ́ ìbéèrè ni pé tí mu sọmọ lónìí ni omi ti ń bẹ nù àyè sọmọ lónìí ni àbò mu. tọ́pọ̀tọ́pọ́tọ́ wọn tọ́ mú lálẹ́ tọ́mọ orí nǹkan kan mú lóru tí wọ́n fi máa wá wa ń tọ́mọ ọmọ àmú káàkiri á sọ pé kọ́sẹ̀. fáàní tó bá yẹ pé ń tá àgbà ní pé bàbá ń lónìí wọ́n wá fàáfàá fàtí ìfàtí òsè kankan bẹ́ẹ̀ mọ́ tọ́ba wá jí pé mo wá jí ilẹ̀ lóru tí wọ́n fa nǹkan lọ́mọ wa rí fáàrí tẹ̀sẹ̀ bàpẹ́ ló yàtẹ̀sẹ̀ lọ àgbàlagbà tó dídí agbó kan àgbàlagbà tó dídí agbó kan. gbogbo ń tẹ́ ẹ̀sẹ̀ ní oníjẹ́ sọmọ́jà làm insha Allah. àgbàlagbà tó dídí agbó kan tẹ́ ẹ̀ mọ̀kọ́ yàtọ̀ tó méje tí ń fa nǹkan yẹn fáàrí tó dídí. nta agbọ́yọ̀ mẹ́ni pé obìnrin sọ wípé wà á nà fúdùlù fúdùlù ni wípé sálímù máa ń wọlé tọ́ mi tó jẹ́ pé aṣọ kan ni ó wà lọ́rùn mi tó jẹ́ pé aṣọ tí fi ń ṣiṣẹ́ lọ́wọ́ mo ti ká kúrò lápá òní ó ìyàwó Àìṣà ni láti ẹ̀yìn ìgbà tó di pé wọ́n gbérú mọ́ wọnú bẹ̀ tí wọ́n ní òun náà bẹ̀ lá àtàfà ìyẹn wọ bẹ̀ mọ́ pẹ̀lú aṣọ tó bèbí jù tẹnu lé tàbí kó bìwò sí rí lẹ̀ àtẹ́yẹ mi nìyẹn máa torí ọkọ mi rè bàbá mi rè mú lọ́wọ́ bẹ̀ pẹ̀lú àwọn gáàsì mo fi ń ṣiṣẹ́ tàbí àìsírí àìsírí lẹ̀ ṣùgbọ́n níjọ́ tí yẹn ti sì ń mọ́rù bẹ́ẹ̀ èèwọ̀ bẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mà. fáàní ẹwà iṣẹ́ ní àwọn máa wọ bẹ̀ ń máa sin ànábì ibẹ̀ àti Abubakar rọ̀dí aláàánú tí tó jẹ́ ọbẹ̀ pẹ̀lú aṣọ táwọn fi ṣiṣẹ́ nu lé mọ́ nítorí pé ànábì ọkọ àwọn ni Abubakar bàbá àwọn ni Umaru àjìnàbí ni. jẹ́mọ́ ẹ̀yin obìnrin wa kápẹ́ ìwẹ̀ tí ọ̀làjú ni ó wòye lónìí tẹ́ ìtòrí àlìkàmọ́ tí ò pín in ni fáàlẹ́ ẹ̀yin obìnrin ẹ̀sìn ẹ̀yin obìnrin wa yìí tó bá jẹ́ pé ìwo ẹni tí ọ̀làjú oníwọ̀n ìpamẹ́ níyà ọ̀jáde ọ̀làjú kankan ojú wọn tẹ̀ dúdú fáàní kápẹ́ bá ń tí wọ́n fi ń wò yín nu tó wá jẹ́ pé ní òjò rírẹ ò wá pé yín ni. àbẹ̀ bá bẹ́ẹ̀ bá a lajú tẹ́ ẹ padà wà á lọ lajú náà jẹ̀ náà tẹ́lẹ̀ ká wà á lajú tó lajú ẹ padà lọ náà. báyìí bẹ́ẹ̀ bá wọn fi ń ṣe ẹgbẹ́ ìlajú láyé tẹ́ẹ̀sì lajú náà lóòótọ́ tẹ́ ẹ wá padà wá lọ lajú sàlìjẹ́ náà àtẹ̀tọ́ epo ń gbà kó ń lajú láyé tó wà lọ lajú náà náà lákìá máa. ìwọ lọ́dà o. طيب إن شاء الله عاد بلين بإذن الله تعالى أمر إن كان في بقية هذا صلى الله وسلم على محمد وعلى آله وسلم تسلم كثيرا